الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó bá nábì wa Muhammad abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala irun tí akíntán ọlọ́mọṣà ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wọn alágbára أكبر ọba ọ ومن فوائد الإيمان الأمن التام قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بذل أولئك لهم الأمن وهم مهتدون adúpẹ́ fún ọlọ́run ọba o nínú àwọn oríire àti àǹfààní téèyàn máa ń rí téèyàn bá gbọ́ ọlọ́run ọba nìkan gbọ́ gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé lọ a ṣàlàyé pé gbogbo ẹni tí ọba ti jẹ́ pé ọlọ́run ọba nìkan òun ní ń sìn tó bá sì ní sọ̀rọ̀ àdúrà ni máa ń ṣe kì í wá agbára kankan láti fi yanjú ṣòro rẹ̀ lẹ́yìn àdúrà a ní ọlọ́run ọba wa yóò sọ di wàlí tẹ́yìn bá ti wá di wàlí èèyàn máa wá béèrè ń tọ́fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì máa fi léyàn lọ́wọ́ tẹ́yìn bá ṣe ní kankan tọ́fẹ́ pààyàn la èèyàn sọ fọlọ́run bá pé ọlọ́run ọyá mu dé ọlọ́run sì mu yóò sì dé sọmi níbi aburú rẹ̀ ọlọ́run sì sọyàn kò tó wá di pé ó ní gbígbàdúrà yẹn lẹ́nu ó di wàlí ọ wà lè jẹ́ wàlí àfikọ́ gbọ́ ọlọ́run ọba nìkan gbọ́ lọ́lọ́run fẹ́ ní Allahu waliyul ladhina amanu ọlọ́run ọba ní èmi ni wòlíì àwọn tó ní iman yukhrijuhum mina dhulumati ila nur èmi ọmọ mú wọn kó nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ òkùnkùn náà ni kéèyàn wọn pọ́lọ́ ń lọ dáhùn kọ́ máa wá máa lọlé tẹríba àbí wá ràn lọ́wọ́ fún tọ́lọ̀ ń dá òkùnkùn ni ọlọ́run bá ní tí ẹ bá ti gbà fóun nìkan òun máa mú yín kó ní òkùnkùn bọ́nù mọ́lẹ̀ wal ladhina kafaru ẹ̀rọ àwọn kèfèrí kèfèrí ni gbogbo ẹni tí yọba kọlọ́ǹtì tí wọ́n sin nǹkan mi àbí wọ́n nǹkan mi káàkiri awliya'uhum tọ́gùtù ọlọ́wọ́n bá ní wòlíì tí wọ́n tọ́gùtù ni èṣù ni wòlíì wọn yukhrijunahum minan nuri ila dhulumat àwọn máa mú wọn kó nu malẹ̀ ni wọ́n máa wá bọ́ sínú òkùnkùn tó bá sáwo dáadáa ó rí i pé àwo láǹbẹ́ kò tó ti àwo òkè àró bọ́bá tó ń ṣe yìí ń dán wọ́n tún ní àwọn aláwo yẹn ò gbóná ifọ̀ lẹ́lọ́sìn bàbá tún dé fọ̀ wọ́n ní ó ti kọjá bí ọyẹ kọ́ lọ ọ̀tá gangan ní báńdìrì wọn ẹ̀hẹ̀ ìyá ọmọ kú nínú mọ́lẹ̀ tí wọ́n máa bọ́ sínú òkùnkùn yọ padà wá kú náà ni nítorí wọn ṣe láyé kò ní rí sí tí ì jáde láyé ẹ̀ bàbá sì pé oògùn náà lẹ́yìn fẹ́ lóun òun máa ṣe oògùn tó gùn ni wọ́n bá fún ọ ní oògùn ìgbẹ́rẹ́rọ̀ tán wọ́n tún fún ọ ní tó nígbẹ́ líle tọ́ ma ṣàgbẹ́ káàkiri eré àkìtàn irun dúdú tọ́ bá ṣe yìí tán wọ́n ni àà ọ̀kan tó wà irun àfin ni Eh, bó ṣe gun lọ́nu ọ́ dààmú dààmú fa títí ìtọ́lọ̀ ń náà ni wọ́n padà ṣẹlẹ̀ Allah ni máa ń decide èèyàn ò ní jẹ́wàlé ọlọ́run àfi kọ́kọ́ dín ìgbàgbọ́ ìgbàgbọ́ nǹkan kan ò sì ní mì bí bá ṣe strong sí bẹ́ẹ̀ náà lọ́mọ dọ̀rẹ́ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ bá ti ajọ́rẹ́ ọlọ́run kí ni ẹ fẹ́ gbà tọ́lọ́run ní fún yàn ó easy gan ìgbàgbọ́ yìí làwọn anábì ọlọ́run ọba ní tó fi jẹ́ pé àdúrà àti wọn èèpọ̀ rẹpẹtẹ kankan yanu náà ní láàrin ìṣẹ́jú kan ọlọ́run sì fi lé wọn lọ́wọ́ ìgbàgbọ́ yìí làwọn wàlíì ní àwọn wàlíì ọlọ́run kọ́lọ́mọ́sá fi gbogbo wa sínú wọn ọlọ́mọdé gbàgbọ́ ọlọ́mọdé ọba jẹun ọlọ́gbàrá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà asàlàyé síwájú pé àníṣẹ́ tí èèyàn bá ti lè ní ìgbàgbọ́ sọ́lọ́ nìkan ọlọ́run fún rẹ̀ ni ó máa protect ẹ̀ ìwọ fa àwọn tí wọ́n rojọ́ rẹ lẹ̀ àwọn tí wọ́n mọ̀ ọkọ̀ rẹ lọ́lẹ́ lóògùn ìwọ fi wọ́n lẹ̀ gbogbo àwọn tí wọ́n ní àwọn fẹ́ máa ràn nǹkan sí ọ ìwọ fa wọ́n lẹ̀ àwọn tí wọ́n láwọn fẹ́ máa ṣàṣeyọ ìwọ má ṣe wọ ọ̀dọ̀ wọn má ṣe gbà pàdé àtúnṣe kan bẹ tí máa ń nìyàn la dípò tó máa wá ro ọ̀rọ̀ wọn ìwọ sàtìgbà ọlọ́run gbọ́ ọlọ́run inna Allaha yudafi'u 'anil ladhina amanu ọlọ́run lóhun ọlọ́run ọba òun lòun mọ̀ protect gbogbo àwọn tó bá ní iman owó ti wà nínú ìṣọ́ ọlọ́run pẹ̀lú gbàgbọ́ rẹ ọlọ́run máa wá defend yẹ ọmọ sùn ọmọ jí ó sì ní mọ̀ pé ọlọ́run ti defend yẹ kó níbi gbogbo aburú kílẹ̀ tó mọ́ ọmọ lọ ọmọ bọ̀ láàrin àwọn èṣù láàrin àwọn ẹni bú ipa wọn sì ní ká ọ nítorí pé oníkẹ́ni onígbàgbọ́ inna Allah yudafi'u anil ladhina amanu lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi àlẹ́ amúnú tam èyí ò ní ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ yìí ọlọ́run ó dìídì ìbùyàn kìí sí kéèyàn olówó lọ́wọ́ ni wọ́n ń pè ní ìfọ̀kànbalẹ̀ jẹ́ wọn jẹ́ pé kéèyàn olówó lọ́wọ́ ni kí ló dé táwọn mílíọ̀nìyà tí wọ́n ń pokùn so owó ń gbà mí nǹkan tọ́lọ́ máa fẹ́ dẹ́rù bàyàn ni máa ń mú wá owó tí làákàyèrè ò ní gbé mọ́ ọ̀wá nígbádùn abẹ́lẹ́ wọn aláàkọ́lọ́n sànù wa ọlọ́run bá ní alladhina amanu ọlọ́run láwọn tó bá ní ìmánì sọ́lọ́ nìkan wa lam yalbisu imanahum bidhulm tí wọn ò fi àbòsí kún ìmánì wọn ẹ̀rìn ọlọ́run wọn ní ìmánì wọn ò wá fi àbòsí lu alábòsí lọ́pọ̀lọpọ̀ wa bá a ṣe ń láàgbọ́ lọ́ngbọ́ ọ̀pọ̀ wa tún gba nǹkan mi gbọ́ ọlọ́run bá ní wòláyíká lahumul àwọn tí wọ́n ní pure iman sàpélé iná ọ̀sàdúà a sì ní kọ́ yọ tó fi kọ́ látijọ́ yìí kọ̀ yọ a kó èyí tó fi rì mọ́lẹ̀ a kó wu kó lóun ò wu ẹ̀hẹ́n èyí tó rì mọ́lẹ̀ làbòsí èyí tó fi kọ́ làbòsí èyí tá a fọ́n jẹ́ làbí fún ọ pé ọmọ fífọwọ́ ọmọ fífọra ọmọ fífọ̀dí àwọn yìí ń làbòsí mọ́ lò kankan mọ́ ọlọ́run láwọn tó bá ní ìmánì tí wọn ò fàbòsí inú òfin kún ìmánì wọn ulaika lahumul amn àwọn lẹ́mí wọn balẹ̀ kí lẹ́yìn wọn wá láyé tójú fọkànbalẹ̀ lọ́jọ́ mọ́ wa hum muhtadun àwọn ni wọ́n sì mọ̀nà iná àwọn àǹfààní ẹni tó bá ní imani sọlọ́n abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá fi aṣínú wọn nínú àwọn àǹfààní tó jẹ́ pé ẹni tó bá ní imani ọlọ́run ṣe fún òun náà ni pé takfiru dhunub àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá kó tó gbọ́ ọlọ́run bá gbọ́ gbogbo ìran crime tó ti ṣe kó tó gbọ́ ọlọ́run bá nìkan gbọ́ tó sì túbá kó ń bẹ̀ tí ò ṣe mọ́ ọlọ́run ó fi imani tó nìyí yóò fi parẹ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ọlọ́wọ́n bá ní yabur adam wọ́n ọmọ anabi adam inna kala wa te ta níbi kọ̀rọ̀ bẹ̀rẹ̀ ardi xatọ́ya tó bá ṣe ọlọ́run tó pọ̀ bí orílẹ̀ ṣe fẹ̀ tó tó mọ̀ làkìtà ni tó wá mi láti ṣìríkù bí ṣe àn ọ̀ wá ní ẹbọ kankan nínú ẹrù rẹ làtẹ́ ìtukà bí kọ̀rọ̀ bí hamakfira èmi ọlọ́run ọba ó fẹ́rí jìn ọ́ àforíjìn tó fẹ̀ jùlẹ̀ lọ kẹsẹ̀ yẹn ó pọ̀ bí ilẹ̀ ṣe fẹ̀ tó níjọ́ tó bá ti ní nǹkan mi lẹ́yìn ọlọ́run mọ́ ọlọ́run sì máa parẹ́ fún oríire wo ló tó ìjàmọ́ nínú àwọn àǹfààní tó wà fẹ́ni tó bá ní ìmánì sí ọlọ́run ọba Allah nìkan wọ́n tó bá dijọ́ àlìkìyàmà tí àwọn èèyàn bá ń dààmú torí iṣẹ́ gbogbo wa kò lè gbé wa wà lìjẹ́ náà àfi pẹ̀lú àánú ọlọ́run wọ́n níjọ́ náà anábì ọ máa wá ṣìpè àwọn èèyàn ìpè ọlọ́run fìlágbájá ọlọ́run fìlágbájá bá a ṣe pọ̀ tó yẹn ẹnìkankan wò ní ní agbára kankan Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala iwọn sọ nínú al-Qur'an yà nínú sunna àyà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi sọ nínú sunna anabi ni asaadu nnaasi bi shafaati yawma alqiyama man qala la ilaha illallah anabi ni asaadu bi shafaati yawma alqiyama man qala la ilaha illallah ẹni tí ó ṣoríire jù tí ó bọ́ sọ́wọ́ ìṣìpẹ̀ mi torí ń jọ̀ǹda wí ọ̀rọ̀ kọjá ẹni ń bọ́ síwájú ọmọ wa garùn báyìí pé anabi dákun ṣàánú èmi náà anabi ṣìpẹ̀ èmi náà anabi ni ọlọ́run fún rẹ̀ ni ó darí mi sọ́dọ̀ àwọn tí ń ṣìpẹ̀ man dhallati yashfa'u indahu illa bi idhnihi ọlọ́run bá lé anabi ò ní ṣìpẹ̀ nìkankan àwọn ọlọ́run lá fún láṣẹ ipe ṣèpẹ́lẹ́ ṣèpẹ́lẹ́ ṣèpẹ́lẹ́ anabi láwọn tí wọ́n wà á rí ìsìnkú ẹ̀mí jọ́nà as'adun nas bi shafa'ati yawmal qiyamah man qala la ilaha illallah òun náà làwọn tí wọ́n bá sọ la ilaha illallah jáde lẹ́nu tí wọ́n sì nígbàgbọ́ nínú ẹ̀ ipe kò sẹ́lòmíì tá a sìn tá a dúró tì tá a bẹ̀ tá a pè lẹ́yìn Allah kọ̀sọ́ba kan àfọlọ́hún kí tuma la ilaha illallah o tó jẹ́ pé kọ̀sọ́ba kan àfọlọ́hún bá dùn tó ma rẹ ni àwọn kèfèrí náà àwọn náà bá di mùsùlùmí torí àwọn náà gbà pé Allah wa ẹ gbọ́ tí wọ́n sọ Abdullahi baba anabi ṣé Islam ti dé gbà wọn baba anabi ibi Abdullahi ni jẹ tọ ẹrú ọlọ́run Allah anabi wọn sì ti bí anabi tàbí sọ ní Abdullahi ajẹ́ kí wọ́n ti gbà pé Allah wa wala in sa'altahum man khalaqa as-samawati wal arda yaquluna Allah ọlọ́run ọba ń tẹ́ bá bí wọn pé ta lọ́dá sọ́mà tilẹ̀ àwọn kèfèrí ní Allah lọ́dá wọ́n mọ̀ pé Allah wa ìmọ̀ pé Allah wa òye kò gbé kò sọ̀yẹ̀ di mùsùlùmí àfìgbà tí n bá ń sin Allah tí n sì ń wà lọ́wọ́ pẹ̀lú Allah kọ́lọ́mọ́sá fàwọn náà sínú wa nínú àwọn àǹfààní tọ́lọ́wọ́n ṣe fẹ́ni tí ọba dó ti ọlọ́run ọba tó ní ìmánì sí ọlọ́run òun náà ni pé ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala yóò ṣe iná léwò fún yóò ṣe iná léwò fún anábìnrin fa inna Allaha qad harrama ala an-nar ọlọ́run ọba ti ṣe léèwọ̀ fún iná man qala la ilaha illallah gbogbo ẹni tí bá ń sọ la ilaha illallah yabtagi bidhalika wajha tó sì fi ń wá ojú rere ọlọ́run tó jẹ́ pé n ti ń sọ yẹn àti n ti ń ṣe méjèèjì ní ṣe kínni òní ń bára wọn mu abẹ́lẹ́ Allah sànù wa ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ó tún di òye pé ṣe rí àrísìkì táwọn yìí tí kálukú wa tá ń dààmú káàkiri àrísìkì tọ́jẹ́ pé òun lọ ga jù lẹ́mìí wa tí wọ́n bá ní àsìkò gbàdúrà aláwa yóò ẹ̀tọ́ àdúrà kan o ninety nine percent wa ọlọ́run fún mi lọ́wọ́ ẹ̀ eh, ninety nine percent àwọn ẹ̀yọ̀ kan tó kù ní wọ́n pe tọ́ ọlọ́run fún mi lálẹ́ jẹ́nà ọlọ́run wàá sànù mi orí ayé orí ọ̀run musa fún mi ṣẹ́rọ wò ni o lè rí ó dìgbà tó o bá dọ̀rẹ́ ẹni tó wù ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹni tó wù sí ń bẹ lọ́wọ́ rẹ̀ Allah nìkan náà ọlọ́run ni walaw anna alal qura walaw anna alal qura àwọn aráàlú yẹn a amanu tí wọ́n bá lè ní iman wattaqaw tí wọ́n sì bẹ̀rù ọlọ́ la fatahna alayhim barakatim minas samai wal ard ọlọ́run bá ti bá ní iman a ṣe ọ̀nà fún wọn látòkè a ṣe ọ̀nà fún wọn látìlẹ̀ barakat albarka wa yóò máa tẹ̀ wọ́n lọ́wọ́ kí ni pẹ̀lú albarka alkhairi oore ọlọ́run lọ́hún ṣínà fún wọn tí wọ́n lọ lè ní iman inú àyà mi ọlọ́run wà kánà haqqan alayna ọlọ́run ni ó ti di dandan fún wa nasrul mu'minin ká ṣe àránṣe fún gbogbo àwọn tó bá ní iman ibi à ń lọ jìnnà ibi táwọn yà lọ sí kíni òun náà lọ́pọ̀ kákan dọ̀rẹ́ ọlọ́run náà ká sì béèrè ń ta fẹ́ kó sì fi lé wa lọ ọlọ́run ọba ti wá láàmọ́lẹ̀ ó ní faman kana yarju liqa'a rabbi gbogbo ẹni tó bá mọ̀ ìpéjọ kan òun tẹ̀rí gbàsọ wọ́n gbé òun sí iwájú báyìí táwọn yóò máa kírun léwọn lérí wọ́n gbé òun lọ sàárè tóun ní padà wá mọ́ faman kana yarju liqa'a rabbi gbogbo ẹni tó bá mọ̀ pé kan sá òun wà níwájú Ọlọ́run faman kana yarju liqa'a rabbi gbogbo ẹni tó bá mọ̀ pé òun lè pàdé ọlọ́run lógìgì fàlíyà àmàlàhùn sọ́ọ̀lẹ̀ ha ọlọ́run bá ní iṣẹ́ rẹ ni kó tètè máa ṣe lẹ́yìn tí máa ń ṣiṣẹ́ rẹ wàlá yushrik bi ibadati rabbihi ahada wàlá yushrik kọ́mọ́ mú kankan papọ̀ mọ́ Ọlọ́run wàlá yushrik bi ibadati rabbihi ahada kọ́mọ́ mú kankan ní tọ́lọ́run dá láti gbé sípò Ọlọ́run tó bá ti fẹ́rí kalẹ̀ fún tọ́lọ́ndá ó ti gbé nǹkan sípò ọlọ tó bá ti ń rúkú fún tọ́lọ́ndá tó ń tẹ̀bá fún tọ́lọ́ndá ó ti gbé sípò ọlọ tó bá ti ń wá ìrànlọ́wọ́ lérí jíjẹ mímu rẹ pẹ̀lú tọ́lọ́ndá tí wọ́n bí kíní ogun ní ogun tajà ní ogun arísìkí ní ọ̀nà ọ̀la èyí ó kú ònúde tọ́lọ́run sì ni wa iyyaka nasta'in ọlọ́run bá iyyaka na'budu wọ́n ní kálámọ́ máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ́ rẹ̀ láàmà kó bùkátà wa wá ìwọ la gbà pé wọ́n mọ̀ràn wa lọ́wọ́ àti ìbádà àti isti'ana àti kéèyàn ó sin lọ́hùn àti kéèyàn wà náà lọ́wọ́ pẹ̀lú ọlọ́hùn ẹ̀sìn méjèèjì Allah sì ní òun nìkan náà lòun ó sìn téèyàn bá ti wá sẹ́sìn tí ń kírun tí yóò kó bùkátà rẹ̀ lọ́dọ̀ ọlọ́hùn gbígbà téèyàn fẹsẹ̀ kan rìn ẹni tí ń fẹsẹ̀ kan rìn ò lè débi tí ń lọ méjì méjì bá a ṣe kírun tán ni àbí bá a ṣe kírun tán wọ́n bá ti ń délé báyìí wọ́n máa béèrè pé tọ́ kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ jẹ ni owó mọ̀ owó jáde lágbo ni ẹ àwọn ọmọ lọ sí madrasa àfáàní kan mọ́ wá tọ́ téèyàn bá ti wá kírun tán kéèyàn tó jáde mọ́sálásí èèyàn wà béèrè tí ọ̀nà tó bá jáde ohun tí a níbi bá ti kásùbà dà nínú àwọn àdúrà tá a níbi máa ṣe Allahumma Allahumma saluka ilima nafi'a ọlọ́run fún mi nímọ̀ tí ó sànfàní wọ̀rísíkọ́ tọ̀yìbà àdìsíkì tọ́mọ́ téèyàn ní káwọ́ pọ̀yìn lérí ẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ mọ́sá dà sọ́dọ̀ mi wà á mọ̀lá mutaqabbala àti ọlọ́run iṣẹ́ tí mo ṣe tí n fi ń sìn ọ́ mọ́sá gbà lọ́wọ́ ànábi béèrè kíni ìmọ̀ ó béèrè ntí ọjẹ ó sì béèrè kọlọ̀ǹgbàsẹ́wọ̀n yọ̀ọ́sẹ̀ wá ọlọ́run láà fún àlìjánná ọlọ́run la pè fún ọ̀rọ̀ ayé wa àwa bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa àdéhùn tí wọ́n bá wa tí gbàgbọ́ ó fi bàjẹ́ ọlọ́mọdé ọbẹ̀ ẹni kọ̀ọ̀kan abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala gbogbo tá à ń ṣe tọ́lọ́wọ́n ọ̀fẹ́ tí ń jẹ́ ìdènà ìdènà nínú ayé wa ọlọ́mọsàjálẹ̀ túbá kò mẹ́ gbogbo yìí tá à ń ṣe tọ́da abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọsàjálẹ̀ máa ṣe lọ kọ́lọ́wọ́n wa ṣàánú wa orí ayé àtòrí ọ̀run ọlọ́mọsàṣẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa mọ́fà ayé dààmú wa mọ́fà ọ̀run dààmú wa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 Oh, yeah.